báàbùlì àbùwábí wàlégàlák lèlèkàbá wàlímàsáàjìd orí ọ̀rọ̀ àwọn ilẹ̀kùn àti àgádágodo kàábà àti àwọn mọ́sálásí. àníbùnú jùráìjì kọ́ọ́l pọ́ọ́lá lí ibùnú àbí mùláìkà yá abdalimaliki. láwùrọ̀ àìta láwùrọ̀ àìta masajida ibùnà abbas wa abuwa láti ọ̀dọ̀ ọmọ juraic àníbùnú juraic láti ọ̀dọ̀ ọmọ kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là lí ọmọ bàbá mùláyíkà sọ fún mi pé ìyá abdulmalik ìwọ abdulmalik ìyẹn ọmọ jùráìjì láwùrọ̀ àyíta masáàjìdá ibn abbas wa abwabaha mo sì fẹ́ kí orí àwọn mọ́sálásí ọmọ Abbas àti àwọn ilẹ̀kùn wọn bí wọ́n ti ṣe rí báyìí o bí wọ́n ti ṣe rí báyìí mo fẹ́ kó rí o ó rí pé a ó jẹ ojú ní gbèsè mo fẹ́ kó rí i kó o wo bí ọmọ Abbas bó ṣe kọ́ mọ́sálásí náà àti àwọn ilẹ̀kùn rẹ̀. hadith four six eight. عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قدم مكة فدعا عثمان ابن طلحة ففتح لباب فدخل النبي صلى الله عليه وسلم وبلال وأسامة ابن زيد وعثمان ibùnú tọ́lìhà fúnmà àgìlàkọ̀lìbàb fàlábìsàfì ìsá fúnmà kọ́rajù kọ́lá ibùnú ọmọr fàbàdàrìtù fàsàálìtù fàbàdàrìtù fàsàálìtù bìláàlà fàkọ́l sọ́là fìhì fàkúlìtù fi àyìn kọ́l bainali ustuwanataini bainali ustuwanataini qala ibnu umar fadhahaba alayya an as'alahu kam salla hadith 468 nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní ibùnà Umar láti ọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anihuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì anna nabiyya sallallahu alayhi wa sallam qadima Makka anabi wọ ìlú Makka sallallahu alayhi wa sallam fadaa Uthman ibna Talha ó sì pè Uthman ọmọ Talha pé kó wá sí ilẹ̀kùn fàfàtà halibab ó sì ṣí ilẹ̀kùn ilé kaaba fàdákọ̀lá nàbíyù sallallahu alayhi wa sallam ànábì sì wọ inú kaaba lọ wa bilalun àti bilal wa usama bunu zaid àti usama ọmọ zaid wa usman ibnu tọ́lìhà àti usman ọmọ tọ́lìhà fún ma agilakọ̀lẹ̀ bàbà lẹ́yìn náà ó ti ilẹ̀kùn náà falábìsà fi ìsà ànábì lo àkókò kan nínú rẹ̀ ó wà nínú kàábà gangan fún òdiwọ̀n àkókò kan fúnma kọ́rajú lẹ́yìn náà wọ́n jáde kúrò nínú kàábà kọ́lá ibùnú Umar ọmọ Umar sọ pé fàbàdárìtù fàṣàálìtù bìlàálà mo bá sáré wá mo sì bi bìlálù léèrè béèrè fàkọọ̀lá sọ́làfì bìlálù sì sọ pé ànábì kírun nínú kàábà nínú kàábà gangan fàkúlítù mo wá sọ pé fi ayin níbo ni níbo ló dúró tó ti kírun náà kọ́ọ́lù. bilalu sọ pé bainali ustuwanataini láàrin àwọn òpó méjì nínú kaaba ni. kọ́lá ibùnú Umar ọmọ Umar sọ pé fadhahaba alayya an as'alahu kamsọ́la. ọmọ Umar sọ pé iyèmí sì fò ó pé kí n bí léèrè. iye òǹkà tí ànábì kí nínú Kaaba. àdìsí yìí nǹkan méjì ni ó fẹ́ kọ́ wa alákọ̀ọ́kọ́ ni pé Kaaba ní ilẹ̀kùn tí wọ́n máa tì tí wọ́n máa ṣí. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ènìyàn lè kírun nínú gangan. èyí tí a máa ń rí lórí tẹlifíṣàn níbi tí wọ́n ti máa ń ṣe tàwáàfù ibùkírùn náà nìyẹn ló sì jẹ́ general ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn tí wọ́n máa fún wọn ní àǹfààní láti kó sínú ilé onígun mẹ́rin yẹn tí bá wọnú rẹ̀ wọ́n láǹfààní kí wọ́n kírun nínú rẹ̀ náà ẹ wá máa gbọ́ ẹ̀yin onísúfí àdíìsì yìí kò ṣeé lò fún wípé ànábì náà àtàwọn sọ̀hábà kan wọ́n wá kó sínú kàábà wọ́n lò bí àkókò kan nínú rẹ̀ tá àmọ́ tí wọ́n ń ṣe àmọ́ tí wọ́n ṣe ń bẹ̀ o náfìlà ni wọ́n yàn o kì í ṣe pé wọ́n ṣe wírìdì níbẹ̀ o nítorí pé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa dorí ẹ̀kọ́ gbó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti rí báyìí lẹ́ máa torí ẹ̀ bọ igbó kìí ṣe pé wọ́n ṣe wàzífà nínú kàábà o sọ́là fìhì ó kírun nínú rẹ̀ ohun tí àdìsí sọ nìyẹn o ẹ má wí nǹkan mi o. báàbù dùkú lílì mọ́ṣúrìkì alimasjidi báàbù dùkú lílì mọ́ṣúrìkì alimasjidi orí ọ̀rọ̀ wíwọ inú mọ́sálásí fún ọ̀ṣẹbọ hadith 469 عن أبي هريرة رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة ابن أثال فربطوه بسارية من سواري المسجد àní abi huraira láti ọ̀dọ̀ bàbá huraira rọ̀díyà lọ́wọ́ àníò kí Allah yọ́nú sí kọ́ọ́l ó sọ pé ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam hadith four six nine nínú tírà sọ̀híwìlì bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní abi huraira láti ọ̀dọ̀ bàbá huraira kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó sọ pé ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam khaylan ànábì rán ọmọ ogun ẹlẹ́ṣin kan níṣẹ́ kíbalà najidin sí agbègbè najid ànábì rán ikọ̀ ọmọ ogun ẹlẹ́ṣin sí agbègbè kan ní najid fàjá àtibìrọ́jù lé ní bani nígbà tí àwọn ọmọ ogun náà padà sọ́dọ̀ ànábì wọ́n mú ọkùnrin kan wá wọ́n dé pẹ̀lú ọkùnrin kan nínú àwọn ọmọ hanifa yòkọ́lù làwù wọ́n ń pe ọkùnrin náà ní sùmọ́mà ibùnú usal farobatuhu bisari yàtí min sawari alimasjidi wọ́n sì dè é mọ́ òpó kan nínú àwọn òpó Masalasi, ẹ rí i pé hadisi yìí a ti kà á ní ọ̀sẹ̀ tó síwájú arákùnrin ó padà gba Islam àmọ́ ohun tí wọ́n fẹ́ pe àkíyèsí wa sí ní àárín ni pé tí a bá kọ́ mọ́sálásí mọ́sálásí máa ní fàràǹdà òpó sì máa wà tó máa gbé àwọn fàràǹdà yìí lọ́wọ́ ẹni tó bá wá jẹ́ kèfèrí tàbí ọ̀ṣẹbọ tí ìdí kan pàtàkì bá gbé dé mọ́sálásí ó lẹ́tọ̀ọ́ kó fi ìrìn rẹ̀ mọ́ sí fàràǹdà mọ́sálásí. kí ó kọjá ẹnu ààlà aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ báàbò rọ́fẹ́rìn sàótì fílì masajidi orí ọ̀rọ̀ gbígbé ohùn sókè nínú mọ́sálásí hadith four seventy anisaib ibnu yazid kọ́ọ́l kúntù kọ́ ìmọ̀ fílì masjid fahasobani rọ́júlùún fanadọ́rìtù fanadọ́rìtù fàìdà umar. فنظرت فإذا عمر ابن الخطاب رضي الله عنه فقال اذهب فأتني بهذين فجئته بهما قال من أنتما أو من أين أو من أين أنتما قال من أهل الطائف قال لو كنتما من أهل البلد la àwùjá àtúkùmá tarfa'ani aswatakuma fi masjidi rasulillahi sallallahu alayhi wa sallam. Hadis 470 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Ani Sa'ib Ibnu Yazid láti ọ̀dọ̀ Sa'ib ọmọ Yazid kọ́ọ́l ó sọ pé kúntù kọ́ ìmọ̀ fili masjid mo wà ní ìdúró nínú mọ́sálásí fáhà sọ́bà ní rọ́jù lòún ọkùnrin kan bá ju òkúta kékeré kan sí mi fana zọrìtù mo wò ó fayiza umar ibn khatab ló bá di umar ọmọ khatab kí allah yọ́nú sí fakọọl umar sì sọ pé izihab lọ áàtì ní ibi àzà ìní lọ bá mi mú àwọn méjèèjì yìí wá àwọn ọkùnrin méjì kan wà nínú mọ́sálásí ok umaru wa ju òkúta kékeré kan ó jù sí ọ̀dọ̀ saib tí òun náà wà nínú mọ́sálásí ó wá sọ fún un pé izihab fàtí ní ibi àzà ìní lọ bá mi mú àwọn méjèèjì yìí wá fàjítù hu bíhìmá mo sì mú àwọn méjèèjì wá fún un. paul umaru sọ pé mani antuma ta ni ẹ̀yin méjèèjì. ao mini aina ao mini aina antuma tàbí láti bo ni ẹ̀yin méjèèjì ti wá ná. kọ́lá àwọn méjèèjì sọ pé min ahali tọ́ìf ara tọ́ìfù ni wá o tọ́ìfù ni a ti wá kọ́ọ̀l umaru wa sọ pé láwùkùntùmọ̀ min ahali li baladi bí ó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì jẹ́ ará ìlú yìí ni la àwùjá àtúkùmọ̀ èmi ìbá jẹ ẹ̀yin méjèèjì níyà. tẹ̀rìfàáni àsìwá tàkúmá fi masjidi rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀yin méjèèjì ń gbé ohùn yín sókè nínú mọ́sálásí òjíṣẹ́ àlọ́ọ̀ ṣé ẹ pé kò dá ni kò dáa kíyàn máa pariwo nínú mọ́sálásí àmọ́ṣá ara àtọ́ ìfù nìyí ó ṣeé ṣe kí ẹ má ti ní ẹ̀kọ́ tí ó gbé ọ̀rọ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ má o wọn kì í máa pariwo nínú ilé ọlọ́run. Hadith four seven one an Ka'ab ibnu Malik radiyallahu anhu annahu taqada ibna abi hadirat dayna lahu alayhi fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam fil masjidi الكفار تفعت أصواتهما حتى سمعها رسول الله صلى الله عليه وسلم وهو في بيته فخرج إليهما رسول الله صلى الله عليه وسلم حتى كشف سجف حجرته ونادى كعب ابن مالك قال يا كعب قال لبيك يا رسول الله فأشار بيده أن دعا الشطر من دينك قال قال كعب قد فعلت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قم فقده Hadith 471 nínú tíra Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Ankab ibùnù malik radiyallahu anhu láti ọ̀dọ̀ káàbù ọmọ malik kí Allah yọ́nú sí anahu takọ́dọ́ ibna abi hadirad dayina lahu alayhi fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam fili masjid dájúdájú ó sin ọmọ bàbá hadiradu ní gbèsè kan tó wà lọ́rùn rẹ̀ nínú mọ́sálásí ní àsìkò òjíṣẹ́ àlọ́hùn ọmọ bàbá hadirodi ó jẹ káàbù ní gbèsè ní àsìkò òjíṣẹ́ àlọ́ káàbù wá bá onígbèsè rẹ̀ nínú mọ́sálásí ó wá sọ fún pé arákùnrin bá mú gbèsè ọrùn rẹ̀ fàrìtàfà àti àsìwá tuhùmọ́. báyìí ni ohun káàbù àti ohun ọmọ baba hadirat ṣe ń lo òkè lálaalá ṣe mọ̀ pé ìgbà táwọn èèyàn bá fẹ́ yáwó ohun kì í lo òkè ohun kì í lọ sí òkè nígbà tí wọ́n bá fẹ́ san gbèsè ni etí mi ò mọ̀ gbọ́ káàbù bá ọmọ bàbá hadirat nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ ọlọ́run lásìkò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì sè ní gbèsè ọrùn rẹ̀ fàrítàfà àti àsìwàátùhùmá ohun àwọn méjèèjì sì ń lo òkè lálálá àtàsẹ̀mí àhá rasulullah sallallahu alaihi wasallam títí òjíṣẹ́ Allah fi gbọ́ ohun wọn tó fi gbọ́ ariwo wọn wọ́n fi bẹ́ẹ̀ tì ànábì sì wà nínú ilé tiẹ̀ ni fàkọ́rajà ilayhi ma Rasulullahi sallallahu alayhi wa sallam ànábì wá jáde sí àwọn méjèèjì hàtà kàṣàfà hàtà kàṣàfà sì jìfà hujurati títí ànábì fi ṣí aṣọ ojú ẹnu ọ̀nà yàrá rẹ̀ ó ṣí aṣọ ojú ẹnu ọ̀nà ilé rẹ̀ wà náà dá káàbà ibn malik anabi wá ké sí káàbù ọmọ málìkì paul anabi sọ pé ya káàbù káàbù káàbù paul alabayika ya Rasulullah káàbù sọ pé mo jẹ́ pé rẹ òjíṣẹ́ àlọ́ọ̀ fàṣàrà fàṣàrà bìyẹ́dì yìí à ń dá aṣàtìrọ̀ mídẹ́yìnìkì anabi wá fi ọwọ́ ṣe àpèjúwe fún un pé dá gbèsè yẹn sí méjì fún un. dasi meji fún gbélàjì kuro fún kọ́lá kabu sọ pé kọ́dífà hálítù ya Rasulullah ẹ̀ mo ti ṣe be òjíṣẹ́ àlọ́ òjíṣẹ́ ọlọ́run wá sọ pé kúm fàkdìhì ìwọ ọmọ bàbá hadirod ìwọ náà dìde kọ́ ọ lọ san ìlàjì yòókù nínú odidi gbèsè mo ti bọ́ ọ bẹ́ẹ̀ pé kó dasí méjì. kó yá fi ìlàjì fún ọ ìwọ ọmọ bàbá hadirod san ìlàjì fún àti ka àdíìsì ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nítorí náà ohun tí mo wá fẹ́ sọ láàrin ni pé ẹ rí i pé adis four seventy umoru ọkọ̀ ojú oro sí ẹni tó pariwo nínú mọ́ṣáláṣí. No àbí tó ń fi hàn wípé ká máa pariwo nínú mọ́sáàsì kò dáa nínú hadith four seventy one ànábì ò mú kọ́mẹ́ǹsì wá lórí ariwo ṣùgbọ́n ó yanjú gbèsè tó bí ariwo àdìsí méjèèjì yìí kì í ṣe pé kàn ń sọ ariwo di ẹ̀tọ́ ṣe bí ohun tó bí ti káàbù òun ni pé ó fẹ́ gba gbèsè nígbà tá ń bá sì ti yanjú gbèsè kò sáriwo mọ́ nítorí náà pípariwo nínú mọ́ṣáláṣí kìí ṣe nǹkan rẹ̀ ká má máa pariwo nínú ilé ọlọ́run mọ́ a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك